ìgbẹ́jágúnmọ́ lọ́mọbìnrin tó sẹ́kù ní báyìí fún ọmọbìnrin ìbá fún ọmọbìnrin jágúnmọ́ ní àwọn obìnrin tẹ́kọ̀ọ́ àkọ́kọ́ láwọn sábẹ́ ní àánú àwọn àǹsáàrì lọ́mọbìnrin ó sì fọmọ fún ó di wà kọ́lọ́n kó sáwọn náà lẹ́sàn láyà dálì kìyàmà tí yẹn bá ń ṣe tọ́lọ́wọ́ ọba èèyàn gbẹ̀sẹ̀ yẹn láyé èyí gbẹ̀sẹ̀ lálì kìyàmà mọ́lá abọ́kar gumi rahimahullah ó sọ fún wa pé tí yẹn bá ń ṣe tọ́lọ́wọ́ àwọn tó ń wáyé ìwọ̀n tó ń sọ ọlọ́run tó ń tàlẹ́bí tó tó ń fi ẹ̀jì sẹ́fìn ó ti gbádùn ayé ju àwọn tó ń tutù ká ayé ìgbà ó gbádùn ẹ̀jù wọn lọ ọlọ́run já gbádùn ayé àtàlùkẹ́ àmà ṣe dáadáa fún alájà kárí pa ṣe fíṣẹ́ bíi láì náà ọlọ́run wà lọ́wọ́ tíra tá a fi ṣèdánilẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí òun ni alfatawa almuhimma àwọn ìdáhùn béèrè ẹ̀sìn tó ṣe pàtàkì kìtàbù tọ̀hárà ni à ń kà lọ́wọ́ ọ̀rọ̀ nípa ìmọ́tótó ọ̀rọ̀ pé Islam ẹ̀sìn ìmọ́tótó ni afẹ́wà ń kọ́ wa nípa ìmọ́tótó ọ̀rọ̀ sọ wọ́n gbé question page 236 bá ti bẹ̀rẹ̀ láàárọ̀ question 196 حكم وضوء الذين يغشون لحظات الغيبوبة àwọn ọjọ́ pé kí ni ìdájọ́ àlùwàlá àwọn tó máa fíìmù mọ́ ọwọ́ kọ́mà àwọn àsìkò kọ̀ọ̀kan ọ̀kan ní ma tó ń ṣe mẹ́ni ó di èyí mọ́ kọ́mà bí náà pé àwọn àsìkò kọ̀ọ̀kan gbogbo ìbú bá lọ pé wọ́n gọ́ níwọ̀n tó ń wà kò ní ma tó ń fi ó lè súkalẹ̀ mayra dalek question number 169 196 ma hukmul ودو الذين يعيشون اللحظات الغيبوبة كين دا جالو على انت لا لا لا توا وقما بتوا و تو من كتون فيما فما اسكوكا الجواب إداون هذا في التفصيل إداون بيري أني دالاي إذا كان الغيبوبة شيئا يسيرا لا يزال وقع ولا يمنع الإحساس بوجوده حدث فلا يدر tíwáyé pé ìwọ kó máa rẹ̀ yìí àbí ìmọ̀mọ̀ tó ń ṣe yìí fúngbà díẹ̀ náà ni dé pé kò sí kọ̀kọ́ dí láti máa ti ń ṣẹlẹ̀ láti máa ti ń ṣẹlẹ̀ ọkà lè máa fíìlì nǹkan ẹ̀ kọ̀kọ́ dí láti máa ti ń ṣẹlẹ̀ ó di wà fọ́lá ẹ̀dùn ilé ìwọ̀bàlọ̀ ara rẹ̀ jẹ́ kàlùnà ìdẹ̀ntí tóbi ìdẹ̀ntí tóbi láka ọ̀rọ̀ rẹ̀ kún alẹ́rìí la ìsàgẹ́rẹ́kẹfì náà mi ọjọ́ pé àdẹ̀ntí tóbi kọ̀tẹ̀rí nínú oorun rẹ̀ bẹ̀rẹ̀ yẹ́sìmá olàharaka gbogbo mímẹ̀tí lọ sí ń bọ̀ ní gbọ́ ó fọláyàdóró yóò lọ àtàyà alẹ́mùmá خرج منه شيئا إن خرج حتى يعلم أنه خرج منه شيئا لا به dé ikú tó bá só yọ́ mẹ́kún só wàkádà ìdàkádà gẹ̀ẹ́bó bàtìlá yẹ́mìnà alìsìsáàs bẹ́ẹ̀ ní alìsìsáàs sáyé pé èyí tí ń dọkún àbí tó dákú yẹn àbí tí wá sí kọ̀nsìdáàtì máa gbogbo tí ń lọ fílìn sí lọ amma in kára gẹ̀ẹ́bó bàtìlá tẹ́mìnà lọ́ṣọ́ orí bìlẹ́rì yàkàrùjù mí àbí àìmọ̀ tó ń ṣe tó bá jẹ́ pé ó wá débi pé ó lágbára débi pé gbóngàn ọmọ bí nǹkan jáde lára òun ọjọ́ bí ẹni tuntun mutí yó ẹni tuntun mutí yó àwọn ọmọ sábà mọ́rọ̀dìl àbí wọ́n ààrẹ kalọ́ sí ní tó faint afkada oṣù orí tẹ́kùkọ̀ mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ ata sọ́ra fi gẹ̀rú wọ́n tó bí nù ìjákùn wọ̀nyí fàáza yẹn takadolo wòdó àhó eléyìí àlọ́lá jù àlọ́lẹ̀ ti kí ni ó ti bàjẹ́ ìgbìmọ̀ ìdájọ́ rẹ̀ bí ẹ tó dákú ni kàzáríkà mùsọ̀bọ́nà bí sọ̀rọ̀bí ẹ̀dà tó pé ó máa ẹ̀tí ní gẹ́gẹ́ ẹ̀kẹ́ ń pè wárápá máa gbìyàn ó di ọwà máa fi wárápá gbé àtàlá lè mọ́sí mùsùlùmí àwọn ọmọ alẹ́ ikú lápẹjúwe tí túláàsì ní káwọn ọmọ alẹ́ ikú àbí àwọn ọmọ kéékèèké àtúfáàl ọmọ kékeré kó máa gbé koran lọ́wọ́ kó máa fọ́ka koran tí túláàsì ní tí túlá aliyaruzam tí túláàsì ní àtúfáàl àwọ̀dó tí káwọn سؤال مستمعة الجيم ميم عين ìbéèrè yìí wá lọ́dọ̀ abúrúbẹ́tì ó kọ́ rẹ̀ pẹ̀lú jíìm mím ha tẹ́kọ́l أنا معلمة في مدرسة الإبتالية أقوم بتدريس المادة القرآن الكريم كإمي معلمني على ألوكالوك دوبريني مي ني براماري سكول منكواني قرآن للطالبات الصف الثاني فهم براماري 2 الابتدائي براماري 2 وهؤلاء الطالبات الصغار سن أو ما هي أمريكي نواس لا يسر وميم جو ما لولات النوان وربما لا يبالون بذلك وميم يتيك عقون فيه ويكون صلى الله عقون ثم فوق القرآن وأن يلمسنا المصاحف مثل في هو كقرآن وما يقول القرآن له تابعني فيه دائما ثم أنك عما تلمي قلوه فيه وهن على غير وجود لا لا فقال يلحقني اسمه في ذلك اسم لسه لوري اسم ملسه مدسه وانا كاد ودحت او دحت لهن كيفته بقى مستلعيفها مستلعيفها لكم ريبات ما أسيال ولا الجواب إداهم إن كنا بنات السبع فعلى يعلمنا الوضوء حتى يعرفونه يعرفتهم fẹ́ pé àwọn ọmọ ẹni wọ ọmọ ọdún méje èyí tó ga jù náà ni pé kún ẹgbìyànjú láti kọ́ ọmọ sí wà lọ́lọ́ àlá wọ́n sì máa ṣe ثم يقومنا يمكن يقومنا يمكن من مس المسائف لا ينام بناء غوطوط قلنا فوق القرآن أما إذا كان كن إذا كنا دون ذلك فيكون واكلي جبان لو ثم نمجي فإنهن لا يصيح منهن الوضوء الذي البصر على جنون يالو الله ليس من شأنهن الوضوء كسنوا العلامة المنكسر على ولكن يكتب في لهن مطلوب في الألواح انتم سلبي انتم فاكي وجوز انتم فاكي موقف انه على فما او اوراق بانه تكدفوا ولا يمس ولا يلمسنا المصحف ويكون ما فوق القرآن ويكفي ذلك في إن شاء الله ليلة تباين ويجاهدهن في ذلك في هذا الشيء على ما بيجلوري ولوري عن عمري وعليك بالتوجيه والإرشاد وعليك بالتوجيه والإرشاد إيوانكم ما تعمدك لما قلنا عليه وسلم وتعليم الله لما قلنا لكم جزاكم الله خيرا قلوا عليه وسلم ó di yàn ẹ̀fà lè kí ó kẹ́bà gbìyànjú ọmọ sọ́wọ́n ma ètò bá fẹ́ ka Qur'an bá bí mọ́dá Qur'an kó máa sàlọ́lá ọlọ́run sí ọrùn question 198 hukum masil musaf musafir bigere tohara ẹni tí ń gbé tó wà lórí ní àjò suna lè fọ́ ka al-Qur'an láì jẹ́ kó sàlọ́lá àhán lẹ́bi ramadan isma obi bá arákùnrin tó wà bẹ́ẹ̀ tí ó kọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ سائل من الرياض التي الرياض بالكوشن رهيب يقول في سؤاله إن بيرنو كوشن هل يجوز إمساك المصحف مسافر بدير الطهارة سينتبرين يجو سبع مكوب القرآن لولا يكون طمع والمقصود به هو مصحف الذي على جوا جوا جوانبه تفسير القرآن bí mo gbà lérò pẹ̀lú koran bẹ́ẹ̀ ni koran bẹ́ẹ̀ pé lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ rẹ̀ tẹ̀síru àmbẹ̀ wọ́n gbé koran nẹ́sì koran ẹgbẹ́ sáàrì àwọn ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ báyìí wọ́n wá sí àwọn tẹ̀síru sí ṣé ó tẹ́sí kí ẹmu gbẹ́gbẹ́ lọ́wọ́ arjú omi nsàmà àtikùn ìfàdátìnà afẹ́kẹ́ الجواب إداهم يجوز إمساك المكتب التفسير من غير káàhìl omin gẹ́rì tahura bẹ́ẹ̀ni ọba kí ẹ mú koran lọ́wọ́ koran tó pé tafsiri ni láìsí alwala àbí láìsí nǹkan tó wà láàrin pẹ̀lú yàmì aláì sọ́mà musafan torí koran tó ti ní tafsiri lẹ́gbẹ̀yìn a ní pẹ̀lú musaf a ní pẹ̀lú musaf a ní pẹ̀lú koran amal musaf mọ̀tásàbìl koran fakat àbádọ́ koran rẹ̀ pé kò sí gbàmí bẹ̀jù koran lọ́wọ́ فلا يجوز مسه لمن لم يكن على طهارة ولكن يما بينتبني ألو الله لقول الله عز وجل تقول الله سبحانه إنه لقرآن كريم دجدج والله قرآن لكم في كتاب مقنون مقنون من تلك تروى لا يمسه إلا المتوهرون كسنجي أفوقا فما متعطوما سورة واقع آية السبن سيوانا 77 الناية وقول النبي صلى الله عليه وسلم تواتم عرفوا يعني يقولون يقول إيه؟ لا يمص القرآن إلا طاهر لا يمص القرآن إلا طاهر كسان جيفا وكا القرآن أفنتو بما أودي إنه معبتل رويوة والعصل في طهارة المطلقة في عرف العشرعي انت عنك بني تطوي lápapọ̀ nínú ẹ̀kọ́ ti ṣẹ̀ríà hiya taharatu min al-hadathayn al-asghar wal-akbar wọ́n láti kí èèyàn máa kún bí ẹ̀gbìn ńlá ní àbí ẹ̀gbìn kéèké ni kama fa'ima zalika ashabu nabi sallallahu alaihi wasallam báwọn sàbí ti gbàgbọ́ yíyùn ولم يحفظ عن أحد منهم فيما نعلم أنه مصر المصحف وهو على غير طهارة آخر يقبع pé ẹnìkan náà àwọn sàhábé ó fọwọ́ kan Qur'an láì ní àlùwàlá ń tààmà wa hadha qawlu jumhur al-ilm ilé ìdẹ̀ ni ọgọ́rọ̀ àwọn àfá onímọ̀ ń farama wa huwa sawab ilé ìlú sí déédéé sí kúngẹ́ nítorí náà wọ́n jẹ́ àbúrò inú tí ìràwọ̀ làjíká àwọn ìgbà mẹ́fẹ̀ẹ́ máa ṣe hújá báyìí láti máa mọ́ àwọn hújá ẹ̀wà pẹ̀lú ẹ̀rí ni lóòtọ́ ni akánú mọ́ta tí mo bèèrè pé inú tí ìràwọ̀ làjíká àtàrà àríkánú mọ́ta ìgbà àdísìn ẹ̀dọ̀ àìfún obìnrin àlejò ìdẹ ni láàyò tájú bí ó di agàlà kan pé inú tí àmì lóde pé inú tí àrà tán ló mú àtàrà ti ká ó di eyín ẹ̀rọ ẹgbẹ́ pàdé ìsìn ẹ̀dọ̀ àìfù wallahu ta'ala a'lam náà. ó wa alaikum salam bìnà. Thank you pé àkọ́kọ́ gbogbo ẹgbẹ́ ìṣòwò náà ní ẹjọ́ náà pé àwọn ìṣe ni wọ́n ní ẹ̀sùn náà pé àwọn ìgbà tó bá rẹ̀ tó ní ìṣòwò náà ní tó dájú náà kò ní ìgbà ìjọba náà tó ní ìgbà ìjọba jazakum allah khairan mo rò pé èrè kankan béèrè nígbà tí wọn kọ́kọ́ ayé aláàkọ yìí. ẹ àyíká yìí ààrẹ ìgbà wípé kéṣù òun lẹ́yìn àdámù tó àbíntẹ̀ wa mú wáyé lẹ́kọ̀ọ́ nípa pé Mm. tó ọlọ́wọ́ sọ alẹ́ sàárẹ̀ ìfọkànsí ẹ̀kọ́ báyìí wọ́n wà very very important bàmí náà ní eré tí pé ẹkẹ bèrè bèrè ń parí áyà yẹn ọ̀nà tí wọ́n fún ọ̀nà méjì kan gbà fún mọ́ra àtàn ọ̀nà táwọn gbà gbà fún ọ̀fẹ́ sọ́nà márùn-ún sí mẹ́fà láyà má fi ṣòwò ẹyáwó áyà yìí gbọ́dọ̀ wí ní sọ́dọ̀ wá kí àbí ọlọ́run ni iná òòlà Qur'anul Karim dájúdájú Qur'an alápàlẹ́ ni fi kìtàbí maknun ọwọ́ àánú tíra kan tó jẹ́ tíra dábòbò لا يمسه إلا المتطهرون كنت نزيه فوق كثير عناك كيس القرآن القرآن هو عنه تراك تراك كنت نزيه فوق أي له المحفوظ إلا المتطهرون كنت نزيه دبيه تيو دبيه أفهم الملائكة جاتي تبقى ملائكة أوزي أتوباين أتوتي بي أراو gbogbo مسلمين ẹni tó máa ní ìdẹ́mọ̀lẹ̀ mọ́ṣẹ́lẹ̀kí ní ànájásùn àwọn ọ̀ṣẹ́bọ̀lẹ̀ gbé ní tó tún fún abáyé mi pé yọ kan ànábì Muhammad sallam ń bọ̀ wá ìgbé ìlà sàlàyé fún wa wọ́n bá rí Abu Hurairah lọ́ọ̀kan Abu Hurairah orílẹ̀ jáde nínú kálúwà ní ọ̀lẹ̀ túnmọ́ ìyàwó ẹ̀sẹ̀ ni àbúrúkọ àrùkù ti rẹ́rì ó ti gbọ́ túnmọ̀ ọ̀rọ̀ bí ẹ̀bígbà ni wọ́n àyíkẹ́ ìgbà gbọ́m̀bẹ̀ wọn àbígbà kọ́ ọdíyẹ ọdíjáde ní wàkálùwà ní aládínà gbọ́yé ọdíyẹ jẹ́lẹ́bà wà láàá ọwọ́ àwòkú tó bá parí alẹ́bí kò sí ìmìjà alẹ́bí ọ̀nà wọn tó àwọn bàrà wọn ní ọwọ́ òun tó ń dẹ̀ lẹ́gbìn náà kó wọn bá lẹ́bí lọ́pẹ̀lú jẹ́lẹ́bà káìkọ̀ bá mu ló bá dọ́ọ̀jì bá fara pamọ́ ẹgbẹ́ ah, kú mórí àbúrò rẹ̀ ní ìsìnkẹ́ ní orí mọ́ wọ́n tó wá wẹ̀ tán àbúrò mo rí ẹlẹ́ẹ̀kan mẹ́wọ̀n ó ní yá rọ̀sọ̀lọ̀ òótọ́ yìí mo dọ́ọ̀dì yìí mo ní jẹ́nẹ́bà la ìfẹ́bà ìlú alẹ́bí ìdàlmọ́mìnà láàyàn jùs ìdàlmọ́mìnà mùsùlùmí mùmìnì kìí sẹ́gbìnì kò sí tó lè sọ mùmìnì dẹ̀gbìn ẹgbìn lè wà lára mọ́ òun kọ́ àdẹ̀gbìn ara ọ̀ tó yẹ pé àwọn tó gbọ́gbọ́ pé mùmìnì tọ́hìr ni ó di wa àìlẹ́dọ̀ aláyẹn àbáyé tí wẹ̀ kọ sọ mùmìnì di ẹ̀gbìn wo dáwọn fàáfi tí fi kìtàbí maknun musulmi dáadé kìfèrí jẹ́ bọ́lọ̀ fọ́kàn koran àfi koran tó wá pẹ́ wọ́n ní tafsir àbí onítùmà bí english kura àwọn máa ìrádá bí amadidi àti masida bí fáwọn kìfèrí ó di àwọn kankan tí báwọn fàáfi tún wọn lọ ní ìtọ́pọ̀ nítorí wá fi ayé pé koran gan àgbọ̀lọ̀ fọ́kàn tó bá mọ́ ní àdìsí tó wá wá dára pé kí ni ó ní kí ni láyé mọ́sùl koran ilà tọ́hìr ilé ìkọ̀sọ̀pé kòtùmí kìtàbù kankan láyé mọ́sùl kùrán kìíní ilà tọ́hìr ó díwà wallahu ta'ala alam aláàrẹ yẹn díwà báyìí ní sàbí wa alaikumus salam dìlà àmọ́ pé kò sí gbogbo kùrán kan kò sí mọ́sùl ànípe ní kùrán kẹrin àwọn àyà kùrán wà nù ẹ̀ ó díye nàm ó di yẹ́ àṣàṣẹ́ òwò kàbírù àbí oúnjẹ ọlọ́wà pọ̀lú wa ìwọ́kọ́ ni fi ọmọ fọ́mọ ọba ní ẹrúkú mẹ́sì àti lẹ́sẹ̀ ńlẹ̀ yìí o wa alaikum salam dìlà hmm. hmm. hmm. kò sí ẹgbẹ́ ọ̀yọ́kùn bẹ́ẹ̀ kò sí nílé kó kó mbẹ ìyọ́ kó mbẹ agbọ́n ti nẹ́kùsù fún Qur'an ni ó di wa àwọn ọlọ́run ti rí tó pé ó bá ti àwọn jùzọ Qur'an díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó di fine a ní jùzọ àmà a ní jùzọ tabaraka a ní jùzọ yàásín gbogbo báyìí báyìí ó di kó mo fáwọn ọmọ kéèké báyìí ó fi dáa jù tó ọgbọ́ kò sí àǹfààní yẹn kó pèsè méjì tẹ́gbẹ́ bí táwọn ọmọ yẹn ń ké ní wọ́n gbé fún wa ìgbé tó ti fẹ́ kó fi pamọ́ kó fáwọn píríntà kó bá wọn stéèpù ẹ̀ pàbọ̀ kó bá dáa ó di yé wa lápàdé láyé tiwa tó lọ ní kí nǹkan ti máa rọrùn fún ìsìn ó di yé wa. Thank you ní àná gbogbo nǹkan tó bá jẹ́ pé agbára ọ̀bá ká ọlọ́run fi wà bí a ta kẹ́rẹ́ àárọ̀ ni rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọdún in nasina aw akhta'na rabbana wala tahmil alayna isran kama hamaltahu ala alladhina min qablina rabbana wala tuhamilna ma la taqata lana àlágbára ah, kan fàtàwà tí bàbá yẹn sọ pé obìnrin ọ̀rọ̀ sí hajj miss international ọba lọ lọ sí hajj níjọ tí wọ́n kó ní àràfà tó wá sí Muzdalifa níjọ yẹn lórí nǹkan àbíbímà níjọ yẹn lórí nǹkan àbíbímà ó kéré jù nǹkan yóò sì márùn tágbóbímà ni ó kéré jù yóò sì bí fifteen thirty twenty days àbíbẹ̀ kọ́ kò sí ti tawakul ìfádà bóòlù ìsì jẹ́sí ọba lọ pé bíjọ́ kìí jẹ́ kẹta ni wọ́n ti ṣe hajj ní pílẹ̀ wọ́n padà sí kọ́ntrí wọn bóòlù ìsì ọba ọ̀sẹ̀ mi ni yọ wẹ̀ yóò wá tún ara rẹ̀ ṣe yóò pàkéjì ara rẹ̀ yóò wá sí tọwá fún bàbá ọ̀rọ̀ yìí kí ni hujja yóò òtẹ́kọ̀ fílẹ̀ ní lóde láì sí tàwáfò olúwolúwa rẹ̀ ní ìkòlìkò ní hajj ó di òtẹ́kọ̀ láàmọ̀ sàtàtù ó di mo gbà tí bàbá yẹn débi débi ha ó di àwọn bàbá yẹn rọ́lọ́kọ̀ wà sọ lẹ́sẹ̀ ìrònú wọn ga wọn mú náà síwá fún nukura bí súnà tí ó sì déédéé tẹ̀fẹ́ wọn pé àwọn afẹ́ lórí ti wáyé ìgbọ́n ti sọ̀rọ̀ fún ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ wò dáadáa ó di húmù rìjáàl wọ́n dáadáa rìjáàl ó di má bínú afá abdulsid wọ́n náà wọ́n sá fara yíwa wọ́n alaikum salam tẹ̀lá kádó báyìí àbí tí a kàsọ́ tó dé démúdá kàlẹ́sì fọlọ́ba démúsí máa fọ́rọ́jú wọn lọ́wọ́ sánú wà láti alkiyama wọ́n láà kọ́lọ́mọba subhanahu wa ta'ala múlò àfọwánsá nàìjíríà kọ́lọ́mọba subhanahu wa gbé láwọn mùsùlùmí dáadáa lọ́wọ́ pàápàá jùlọ ahmed tinubu ta lálàníyàn ìkọ́lọ́mọgbé kọ́lọ́mọ ti àtúnṣe láàrin mi kọ́lọ́mọ afúnṣe kọ́lọ́mọ ti àfọkàn àbàlẹ̀ mọ́jà rí fìtínà ọlọ́ọ̀bà ọlá kùránì tí wọ́n dúró máa gbára ìlú wa kàkà kùránì kà tó dìde ní naam wa alaikum salam bẹ̀rẹ̀. Mm ọ̀rọ̀ pé wọ́n sọ fún ọmọ tó mutí wọ́n ní bí ẹni tó mutí ẹ̀kọ́ sọ pé ẹni tó bá mutí bí ẹni tó mutí tí ọmọ ti ń ṣe Mm. mm sìgá ọ̀bàlùwà lájẹ́ àmá ọtí òun náà ọtí yẹn ọ̀bàlùwà lájẹ́ abẹ́ṣẹ̀ ni sìgá náà bá náà láàzọ̀ òun náà tó pé sìgá tó ń kópa láà bá wọn tó jọ wọn máa sí àwọn bá mọ sìgá gidi ẹbá jọ rùkú ṣùgbọ́n rí ara rẹ̀ gbogbo orun sìgá yóò máa kópa láà tó wà ní ẹgbẹ́ rẹ̀ so à ń bọ̀ wá kà á táwọn ọ̀sán pé àdébìtì gbogbo bá di àlùbọ́sà ayù kó mọ̀ wọ́n mọ́ sáà sí wa àwọn aláàbò ṣe ìdájọ́ kéyà sí pẹ́jú wa mu sìgá náà tó bí àlùbọ́sà ayù ṣe ń kó padà wà níbi sí àgbẹ̀ pé bí wọ́n ti kọlẹ̀ bí àlùbọ́sà ayù ṣe kó padà bá wọn èèyàn náà ní kó padà bá wọn màláìkà náà òórùn burúkú so bẹ́ẹ̀ náà ní sìgá náà tí wọ́n táwọn ìbá mu sìgá lójú ẹ̀ ara wọn gán máa rùn fún sìgá ó di eyín ara wọn gan mọ̀rùn fún ìjà kọ́lọ̀ ọkọ̀ sànù wa àmọ́ tí ẹ̀sẹ̀ lọ haramu ló ń fi ọjà níwò nígbà wọn ẹ̀fọ́ 40 days ó di yé àfà bó ti rí ní ọlọ́run kó sànù